àbúrò mi ò jẹ̀bi bó ṣe fọ́lọ́pàá létí mòtúnráyọ̀ kùtì ló sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan gẹ́gẹ́ báwọn àgbà ṣe ń sọ èyí ló dífá fún bí ọ̀kan lára àwọn ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì tó jẹ́ gbajúgbajà òǹkọrin afrobeat láyé ọjọ́ ọ̀hún abilékọ Motúnráyọ̀ Kútì ṣe jáde láti gbèjà àbúrò ẹ̀ Ṣeun Kútì fún bí ọ̀pọ̀ èèyàn ṣe ń dá lẹ́bi ìwà òyájú àti ìwà ìrúfin tó hù láìpẹ́ yìí Mòtúnráyọ̀ ní kò sóhun tó burú nínú nǹkan tí ìlú mọ̀ọ́ká olórin afrobeat náà ṣe ó ní kò jẹ̀bi bó ṣe fọ́lọ́pàá létí torí bí kò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́ nínú fọ́nrán fídíò kan tí obìnrin náà ṣe èyí tó gbé sórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ àbámẹ́ta sátidé ogúnjọ́ oṣù karùn-ún yìí Mòtúnráyọ̀ Kútì ní òun kò lè tẹ̀lé àwọn èèyàn tí wọ́n ń sọ pé nǹkan tábúrò òun ṣe pẹ̀lú bó ṣe fìbínú fọ́ ọlọ́pàá létí tó tún ta á láyà léraléra yẹn kò dáa torí wọn ò sí níbẹ̀ láti mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹkún ló sì ń ba ìkún wá ó lóhun tí ọlọ́pàá yẹn ti ṣe ṣáájú àsìkò yẹn èyí tó fà á tábúrò òun fi gbaná jẹ bẹ́ẹ̀ mòtúnráyọ̀ ní èmi ò mọ̀dí táwọn èèyàn fi ń bínú tí wọ́n ń koro ojú sí bí mo ṣe wà lẹ́yìn àbúrò mi ẹ̀yìn ń gbèjà àwọn ọlọ́pàá ṣé ẹ wá fẹ́ kémi náà tò sẹ́yìn yín láti ṣàtìlẹ́yìn fáwọn ọlọ́pàá lòdì sí àbúrò mi ni àbí báwo kí lẹ tiẹ̀ ń sọ gan-an èmi ò rò pé àbúrò mi jẹ̀bi o mi ò sì rí nǹkan tí kò dáa nínú ohun tó ṣe àbúrò mi ò jẹ̀bi rárá kò sẹ́ni tó kàn lè wò ṣùnṣùn tí yóò kàn dìde tí yóò sì máa fún ọlọ́pàá ní ìfọ̀tí láì nídìí ó ní láti jẹ́ pé àìgbọ́ra ẹni yé kan tàbí aáwọ̀ kan ti wà níbẹ̀ ni obìnrin náà tún sọ pé ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o eléyìí ò kì í ṣàjèjì wa ó ti mọ́ wa lára gbogbo ìgbà làwọn agbófinró ń rí sí wa ìyẹn ò sì jẹ́ tuntun torí ẹ̀ ẹ̀rù ò bà wá àyà ò sì fò wá a máa yanjú ẹ̀ náà ni mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ a ń bójútó ọ̀rọ̀ ọ̀hún a sì jọ máa yanjú ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe wí tẹ́ ò bá gbàgbé ọjọ́ túsìdeè tó lọ yìí làwọn ọlọ́pàá èkó wọ́ ṣeun relé ẹjọ́ lórí ẹ̀sùn pé ó ṣàkọlù sí ọlọ́pàá kan nírònà lórí afárá top milan bridge lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàlá oṣù karùn-ún yìí èyí ló mú kí ọ̀gá ọlọ́pàá pátápátá pàṣẹ kí wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé e kí wọ́n sì bá a ṣẹjọ́ lórí ìwà ọ̀yájú náà ọ̀pọ̀ aráàlú ni wọ́n dẹ̀bi fún ṣeun lórí ẹ̀rọ ayélujára látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ilé-ẹjọ́ májísírèètì kan ní yaba, tí wọ́n wọ́ afurasí náà lọ ti pàṣẹ kí wọ́n fi í ṣàhámọ́ fún ọjọ́ méjì kí wọ́n sì gba béèlì rẹ̀ àmọ́ nígbà táwọn ọlọ́pàá tó rawọ́ ẹ̀bẹ̀ pé àwọn ò tí ì parí ìwádìí àwọn torí àwọn ti lọ gbọn ilé Ṣeun yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn sì rí àwọn àṣírí kan níbẹ̀ tó lè ran ìgbẹ́jọ́ náà lọ́wọ́ nílé ẹjọ́ bá tún pèròdà wọ́n fi ọjọ́ mẹ́rin kún àsìkò tí Ṣeun yóò fi wà láhàámọ́ wọn ọ̀hún fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online